ọlọ́run bá wa tó jẹ́ pé ó ní arrahman ó ní arrahim òun ní máa kẹ́ gbogbo ohun tó dá ní kẹtàyé kò sẹ́nìkan tí ó wà sáyé tí ò ní tọ́ ìkẹtàyé wò tọ́lọ́mbá fún lẹ́mìí bẹ́ẹ̀ sì ni yóò tọ́ ìdààmú ibẹ̀ náà wò. bóyá èèyàn sin ọlọ́run àbí kò sin ṣùgbọ́n ọlọ́run ọba ó jẹ́ ká mọ̀ pẹ̀lú ẹ̀rí wípé òun ó sàwọn èèyàn kan kẹ́ tá a bá fayé ilẹ̀ kì sì ṣe wípé nítorí kó jẹ́ ọba alábòsí gbogbo ohun tó rọ̀ mọ́ ta láásàkẹ́ ta ni ó ta ni ó tún tẹ́rí padà tẹ́rí sínú ìyà tó le tí ò lópin àti pé pẹ̀lú sábàbí wo ni ọlọ́run ti ṣàlàyé gbogbo ẹ̀ láyé ń bí. àwọn ìdánwò kan tó jọ bẹ́ẹ̀ wà táwọn èèyàn máa ń ṣe láyé ń bí wọ́n wà nàìjíríà wọ́n mọ̀ study labroad wọ́n mọ̀ kó nǹkan ránṣẹ́ sí wọn pé ẹ̀ka eléyìí kódà àwọn ìdánwò kan tún wà àwọn ò gbé èyí tí wọ́n sẹ̀ máa ń léèyàn kó yunifásitì kó gbéwèé wọlé yẹn àwọn ìdánwò kan tún wà tó kàn lè gbéwèé fún yàn pé ìwọ̀tọ̀ ọba dá sáàmọ́ ń bẹ̀ a jẹ́ pé o try o gbìyànjú síbẹ̀síbẹ̀ kìí ṣe gbìyànjú ló pass táwa náà sì rí kó ń ṣẹlẹ̀ láyé ṣé invigilator kan wà láti abroad tó ń supervise yẹn tí ń kọ ìsáàmù ránṣẹ́ láti nàìjíríà ṣé automatic wá ní pass ẹ̀ kìí ṣe automatic gbàtọ́ wá rí bẹ́ẹ̀ tọ́lọ́run fẹ́ ayé ṣàpèjúwe fún wa tọ́lọ́run wá sí ìdán àṣírí ìdánwò tó fi hàn wá àṣírí ìkẹ́ lọ́jọ́ àlùkìyámọ̀ tó fi hàn wá ẹni tó sì rọ̀ mọ́ ìyà lálùkìyámọ̀ tó jẹ́ ká mọ̀ kò túmọ̀ sí pé gbogbo èèyàn ni ó là nítorí pé láṣírí ìdánwò nìyẹn kéré yìí ó fi wàlùjẹ́ náà ọlọ́run ti sọ ọgbọ́ ẹ̀ látòkè délẹ̀ torí nǹkan mi ò ní sọ̀kalẹ̀ mọ́ táyé òbí tán ju àlùkùránì tán ká iná lọ ṣẹ̀yìn tó bá wá fẹ́ mọ̀ kí lẹ́yìn ó ṣe téèyàn fi bọ́ sínú kẹ ọlọ́run tó bá fayé lẹ̀ láti bẹ̀rẹ̀ dé parí tó sì jẹ́ pé gbogbo ẹ̀ ló rọrùn ọlọ́run ò fi kankan dáyàn lágara pé mo kú ti mọ̀ pé ẹ̀ nílé ṣe wàláì ọlọ́run ò síbẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ àáfẹ́kẹ́nìkan mọ ẹ̀ ọ̀kan wá pé inú tọ́lọ́run ti mọ̀ pé àní lè ṣe tó jẹ́ kó kàn fẹ́ jẹ wá ń yà láríkì àmọ̀ ni ìnìkan ẹ̀ ọ̀kan yìí kò sẹ́nìkan tó lè rẹ̀ lọ̀kan mọ́ wa nítorí pé tá a bá ti ń sọ láàrin millions billions àwọn èèyàn tó sì ń ṣe láyé eléyìí ó jẹ rọdù yóò jẹ ìpanilẹ́nu mọ́ pátápátá tó nítorí òfin ní rọrọ sọmọ ìyẹn ni pé kò sí nǹkan kan nínú àlámọ̀rí tí ó mú èèyàn rí fọkànbalẹ̀ lọ́dọ̀ Ọlọ́run àbí látàyé tá a wà yìí náà tálíkì àmọ́ ó fi dé títà fi wá lọ báyìí fàkànbalẹ̀ pàdé pàdé lọ́dọ̀ Ọlọ́run àfi kó jẹ́ pé Ọlọ́run bá ti sọ anábì ló sọ bẹ́ẹ̀ sallallahu ta'ala sallam bẹ́ẹ̀ ni kò sí nǹkan tí ó kó ìpalára bá ọmọ ènìyàn láyé yìí títí tí ó fi wá jẹ́ pé ìpalára àtìníra ó tẹ̀síwájú lálùkè àmọ́ àfi kó jẹ́ pé Ọlọ́run bá ti sọ ẹ wá yé wa tá à ń lò yìí ibi nǹkan míì tá à ń dunnú sí ìpalára wà ń bẹ ẹnìkan ń sọ láàárọ̀ yìí wípé àwọn èèyàn ló tún kọ́ ṣọ́ọ̀pù ń o sójú wọn wọ́n sì gbé katakílà wá wó àwọn kan bẹ̀ níjó ni òun làwọn èèyàn tó bẹ̀rẹ̀ wọn àwọn èèyàn ṣe ẹ̀ tiẹ̀ wọn tiẹ̀ ò sí nílà káyì báyìí òun sọ bẹ́ẹ̀ wọ́n wá fún lẹ́sìn wọn ní tó fi mọ̀ pé ìlú lè nù kéèyàn mọ̀ pé rísìkì wà níbi nǹkan ìparun torí nítorí pé wọ́n sọ fún ọ pé àwọn ó ní àwọn kan tún ti fi bẹ̀yẹ lọ wọ́n tún ti gba tọ́rọ́kọ́bọ̀ kan lọ́wọ́ wọn nìyẹn o tí wọn ò ní ronú pé katakata wọ́n fi lé àwọn kan kó mẹ́jọ ni wọ́n ní tó fi mọ̀ nù wọ́n fẹ́ jẹ wọ́n fẹ́ mu kò síbòmí. báwo a la ṣe rí fọkànbalẹ̀ báwo la ṣe rí dẹ́kun ìdẹ̀ra. lo ayé tá a wà yìí torí pé ayé ìlà ń lò lọ́wọ́ tá a bá ń sọ̀rọ̀ àlìkíyàmọ̀ gan ẹlòmíì ò fẹ́ gbọ́ tí a bá wá ń sọ pé ẹ táyé tá a wà yìí ná táyé tá a wà yìí náà là ń sọ lọ́wọ́ yìí ó sì ní ìkan ṣe pẹ̀lú táyé yìí náà ọlọ́run ọba ní remote control yẹn wà lọ́wọ́ ẹ̀ ìyẹn jẹ́ àlékún lórí ọ̀rọ̀ ti jẹjọ́ ẹni tó bá sọ pé ọwọ́ èèyàn kan ló wà tọ́lọ́n bá dágun lásì tọ́lọ́n bá fi títóbi rẹ̀ tó bá fi hàn án ìwọ ọmọ bẹ láyé ẹni tó sọ pé ọwọ́ rẹ̀ ló wà kò ní sí láyé mọ́ bọ́yọ̀ wá padà sọ́dọ̀ ọlọ́run ọba nígbà náà ẹ sọ nǹkan kan tá a lè gbádùn láyé yìí ẹ́stéètì ni àbí ọkọ̀ tó jẹ́ latest táwọn èèyàn ń gùn ní ìsìn àbóbìnrin tó rẹwà jù ẹ sọ nǹkan náà nínú àwọn nǹkan tá a lè gbádùn láyé yìí tọkàn ọwọ́ bá balẹ̀ kò sí nǹkan kan mọ́ láyé téèyàn lè gbádùn. ẹ jẹ́ ká kíyèsí àárín yẹn dáadáa o kò sí nǹkan kan mọ́ tọ́mọ adámọ̀ lè gbádùn láyé tọkàn ọba balẹ̀ àìbalẹ̀ ọkàn tó débi wípé ọmọ èèyàn kórìíra ayé ọ̀rọ̀ tàárọ̀ ni mo sọ fún yín yẹn ti tìrọ̀lẹ́ àná nígbà mi àtẹnìkan sọ̀rọ̀ ẹnìkan sọ wípé òun fẹ́ gba national identity card ẹnìkan wá ń sọ fún pé níbi tí ó ti gbà náà ló wà pé ó mà ṣe pàtàkì bí kì í bá ṣe pé wọ́n béèrè ní báǹkì kí ló ń fẹ́ fi ṣe. òótọ́ ọ̀rọ̀ tó jẹ́ hundred percent lẹ́nu yẹn sọ yẹn àfi tọ́lọ́n bá má yí padà dáadáa wá torí orúkọ nàìjíríà yẹn ẹ̀ka yàrá fi hàn orúkọ tí yẹn máa gbé pamọ́ tí yẹn bá kó ni wàláì làzí orúkọ tí yẹn máa gbé pamọ́ kó lè bá sóríire tó bá wà ni. àfi tó bá di túláàsì kí wọ́n dá ọmọ pẹ̀lú ẹ̀ kí wọ́n ló bẹ́ẹ̀ fi ṣe lóòótọ́ wọ́n máa wá halẹ̀ ẹ gbá o ẹ sì gbá o ẹ ṣàwo o kò sì ṣe é gbé yọjú àfi bí ọ̀ràn téèyàn ò tí ì dá tí wọ́n bá tún tì mọ́ èèyàn lọ́rùn wàláhì torí pé ó ti gbé orúkọ kọ́ńtínì jáde ọ̀ràn téèyàn ó sì ti fojú síyàn la torí tí mo rí èyí tó ṣẹlẹ̀ practically tí mo rí ni. èyàn ò tí ì dáràn wọ́n sì ti mú lọ́daràn torí pé pásítọ̀tì nàìjíríà ló gbé lọ́wọ́ èyàn ń bọ̀ láti Doha ní eh, orílẹ̀-èdè Qatar ó ń lọ sí Saudi Arabia òun nìkan nínú lọ serious bus ni wọ́n yọ sọ́tọ̀ nínú àwọn èèyàn tí wọ́n jọ ń lọ kíkọ́ fún ní proper checking onítọ̀ ń bẹ láyé ó sì ń bẹ ní Qatar náà dùn ní. láì tí ì dáràn wọ́n sì ti mú lọ́daràn níta ń bá bọ̀ ni pé gbà tó jẹ́ pé láyé tá a wà yìí a ní ìdí kọ́kàn wọ́n balẹ̀ tá a sì sọ pé kò sí nǹkan kan tí Islam ò dá sí bẹ́ẹ̀ wá wádìí gbogbo sábàbí ìfọ̀kànbalẹ̀ pátápátá kí ló lè fà á báwo la ṣe lè rí ẹ̀ẹ́rì lóǹkà tó pọ̀ tá a bá lè gbégbèsè rẹ̀ nínú islam rìpọ́lọ́ ọba sọ fún wa mọ̀ pé má farratna fi kitabi min shay kò sí nǹkan kan tá a sì lálàyé fún yín nínú tírà ọlọ́run nínú alukur'an kẹrin ìfọkànbalẹ̀ gan ó súnmọ́ kó sọ̀yàn di kèfèrí kó má rọ̀ ọlọ́run sí àbí kó sin lọ́n bó ti rí àbí kó sin lọ́n yẹ́súyẹ́sú kọ́ máa sin lọ́n bí aláìsí gbogbo nǹkan sọ yìí ló ti ṣẹlẹ̀ àwọn èèyàn ti pa síláàmù ti rẹpẹtẹ torí pàjẹ́ àmù wàláhì ìfọlọ́wọ́n bàbúrà yìí náà sì mà tábà gbé microphone fún yín ìrírí tí yóò sì ju tèmi lọ àwọn èèyàn sì ti kú òun islam tí wọ́n ń ṣe bí aláìṣe torí wọ́n mọ ẹbọ mọ́ wọ́n má bòsí mọ́ wọ́n mọ́tẹ̀ mọ́ wọ́n mẹ́yàmẹ̀yà mọ́ wọ́n mú kẹ́ni mọ́ ni mọ́ gbogbo ń tọ́lọ̀ fi máa bínú sí ẹ̀wọ̀n wọn mú máa wọn kàn tí ì sọ kálímọ́tù ṣàhádà alẹ́ ni an la ilaha illallah wa anna muhammadan rasulullah ṣé bọ́lá wọn sì gbé islam kalẹ̀ nù lórí wípé ọkàn ò balẹ̀ ọkàn ò balẹ̀ náà làwọn èèyàn sì fi tì sí ó wá ń dàbí ìgbà tó jẹ́ wípé ọlọ́run ọba ò sọ nǹkan kan nípa àfọkànbalẹ̀ bọ́lá wọn ti ṣe sọ́tọ́ nínú tíra rẹ̀ nínú sunnata nabi sallallahu alayhi wa sallam ó wá dàbí ìgbà tó jẹ́ pé ọlọ́run àti ẹ̀mẹ́nu bàbá làwọn rárá ọmọ èèyàn wọn wá fọkànbalẹ̀ síbi àwọn nǹkan míì tó yàtọ̀ sí islam wọn ò wá rí ayé wa ń burú sí i wọ́n kàn sì sẹ́pẹ́rẹ́ láwọn ibìkan láyé ni kò síbi tí ò burú àyàfi bí yẹn bá ṣe ṣe islam mọ́ àbí bá bá ṣe fi tọ́lọ́wọ́n ba lọ́lẹ̀ mọ́ níbẹ̀ nífọ̀kànbalẹ̀ rẹ̀ ó ọmọ ara yẹn wá kiri ma ba sọ pọ́kàn ò balẹ̀ tó ní ìdí sóbùkátà kásẹ̀ máa wòye pé orílẹ̀-èdè wo la lè fi ṣàpèjúwe láì jẹ́ pé àbálọ àbábọ̀ rẹ̀ orílẹ̀-èdè gan ti tó ní baba ńlá pèjúwe orílẹ̀-èdè tó ti fẹ́ tú tán àbámọ̀ pé orílẹ̀-èdè ti fẹ́ tú tán àbá rò pé gbogbo àwọn tó gun lé lọ. nìkan ló jáde lọ àwọn èèyàn finúfíndọ̀ jáde lórílẹ̀‐èdè kó tó di gbógun dé ọlọ́mọdé ó burú ju báyìí lọ́mọ tó burú dé àfi tóbi ọlọ́run bá fi bẹ̀ ó ti burú ó ti burú jáì mo sọ nínú kótóbà kan mo tún sọ níbi ọ̀rọ̀ tí mo ní à ń sọ láàrin kan lánàá nígbà tó burú tán ní dọ́là tó Kuwait torí ọba orílẹ̀-èdè ti sá lọ olórí orílẹ̀-èdè ti sá lọ ọ̀pọ̀lọpọ̀ ọmọlú ọ̀pọ̀lọpọ̀ ọmọlú ti bẹ́ẹ̀ lọ orílẹ̀-èdè bòmí ìjọba iraq gan ti gbàlú kuwait gan ti di iraq ńgbà náà nígbà ogun yẹn ó sojú ọ̀pọ̀lọpọ̀ wa tá a wà ń bí orílẹ̀-èdè kan ó ti di orílẹ̀-èdè míì wọ́n ti ń lo bẹ̀bí wọ́n sì fẹ́ wọ́n ti kó gbowó tó wà ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ti ṣòfò kò sí náà kò sómi bórílẹ̀èdè náà ṣe rẹwà tó àti bó ṣe lówó tó láyé nígbà náà ni lárúbáwá tó fojú gan ní kànga nígbà tó burú tán tó yẹ páyé ti sú ọmọ èèyàn orí èpẹ ti sú wọn abẹ́ ìpẹ́ ló wù wọ́n ju gbà náà gbà náà wọn tó rí kànga wọ́n lè máa rí nínú ìwé tí wọ́n bá ń kọ́ ọmọ ní sukùl o gbà náà mo wá rí lárúbáwá tí ń sọ dòrò sínú kànga. nítorí wá burú dé lórílẹ̀‐èdè ní ìsìn táàtì táàtì jagun èèyàn mélòó ló ní kànga wọ́n jẹ́ kó ọpọn ti lékejì náà wọ́n jẹ́ orí ti lékejì paná ibi tí kànga ń bá wá wà kànga táwọn kan rí ńgbà táyé burú tán ibi tó bá wá wà ní ìsìn ibẹ̀ lẹ́tẹ̀tẹ̀ kówó sí pé ilé dáadáa ni pé ó lómi kódà onílé gbẹ ó sì nílé tọ̀ ogun burúkú ó ja orílẹ̀-èdè yìí mo fi ń bẹ lọ́hùn gẹ́gẹ́ bá a sì ń gbọ́ lẹ́nu àwọn olùmọ̀ tí wọ́n sì ní ká máa lékún níbẹ̀ lọ́hùn kọ́lọ́ mọ́jọ́ burú jù báyìí lọ. láyé yìí náà àwọn fìtínà kan àwọn ìdààmú kan ti ṣẹlẹ̀ táwọn èèyàn sinra wọn sínú sàárè tó pé lẹ́yìn bíi lẹ́yìn tó lé lógójì ọjọ́ tí wọ́n jáde àwọn tí ò bora wọn mọ́lẹ̀ wọ́n ti pa wọn kò sẹ́kẹ̀ nìkan lórílẹ̀ ìgbà táwọn eléyẹn jáde òórùn tó búlù wọn wọ́n kú padà náà ni wọ́n kú lẹ́sẹ̀ kan náà ìtàn orílẹ̀-èdè ayé náà ni lágbọ́n ibìkan títàn ò sì gbàgbé ó túmọ̀ sí pé tá a bá ń wá ìfọ̀kànbalẹ̀ ẹja toro mọ́lọ̀ ibi tá à ń lọ nù pẹ̀lú àwọn ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá wá sọ fún wa. ọ̀kan nínú ẹ̀ òní àyà yìí alladina amanu wàlàmílbìsù imanahum bidhulm àwọn tí wọ́n bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọ́n sì dàbò sí pọ̀ mọ́ ìgbàgbọ́ ulaika lahumul amn wọ́n mọ̀ bẹ́ẹ̀ wọ́n jẹ́ ní fọkànbalẹ̀ ẹ mọ̀ ṣàkíyèsí kankan pẹ̀lú àpèjúwe tí wọ́n fẹ́ mú wáyé nínú kéèyàn rọrọ̀ kó máa pé oúnjẹ kó máa kọ̀máǹdì oúnjẹ láyé kó máa kọ̀máǹdì aṣọ kó mọ kọ̀máǹdì mútọ̀ ìyẹn ni pé irú ìtó fẹ́ lò ní lò àti ẹni tó jẹ́ pé tí ò bá fọ aṣọ kan kò lè wọ kejì àti ẹni tó jẹ́ pé bọ́kadà ṣe pọ̀ tó yìí kò lówó ẹ̀ gbèrètà sí pé yóò lówó takisí àti ẹni tó jẹ́ pé ibi tí ń sùn àbọ̀ yàrá ni kódà ká pè yàrá kan pẹ̀lú ìdààmú dààbò níbi rówó ẹ̀sán wọ́n máa ń fẹ́ lé ńgbà míì kówó tó yọ àmọ́ tó wá ní imán tí mọ́nì bẹ́ńgbàyà ẹ̀ digbí ẹ dákun ta ní gbádùn ayé jù assignment nù ẹ dákun ẹ lọ sí torí pé ẹ bùkátà àti fèsì ní ẹni àkọ́kọ́ yẹn ní gbádùn ayé jù ní tóun sì ní mọ́nì o abẹ́ni ti bí tójú ẹ̀rí gbọ̀ngbọ̀n náà yan ṣùgbọ́n tí di ẹ̀dàkùtà ní gbádùn ayé ìjù kámọ́ ti sọ̀rọ̀ àlùkìyàmọ̀ àsámẹ́ǹtì tó lágbára nù èyí tó dájú ni pé onímánì ni gbádùn ayé jù kó má nígá kó má nígò ẹni tí ó sì dààmú jù tójú ẹ̀ ó pọ́n jù òun lẹ́ni tó láyé tí ò ní fún ní mánì ó wá ṣẹlẹ̀ táwa náà sì ń fojú tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ti rí àwọn àwòrán gidigbagidigba níláńlá àti kéékèèké níwájú ilé lára ọkọ̀ lára òpó náà ní táwọn èèyàn ń sọ nísìnyí ni pé àwọn èèyàn sá wọ́n sá ń tí wọ́n jẹ ni wọ́n pàtàkì mọ́ lọ́dọ̀ aráàlú àwọn èèyàn ti mà sí rí wọn ẹ bá tún rẹ́lòmíì tó jẹ́ tuntun náà eléyìí náà tún wá ní tí ó jẹ ẹ dákun sí táwọn èèyàn ń sọ òun ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ìdáhùn yẹn eléyìí yẹn sọ̀nà òní yánsà tiẹ̀ tí ẹ bá wá sí tí wọ́n jẹ tí wọ́n bá kí wọ́n bá fẹ́ ṣèjọba ṣé bó ṣe kórílẹ̀-èdè orí nù kò yẹ kí wọ́n lọ sórílẹ̀-èdè àgbáyé mọ́ kódà ó yẹ kí wọ́n sanction àwọn tí wọ́n rúlù lórílẹ̀-èdè kódà kó kán má dẹ́kun tọ́nu kán má dẹ́rìbìnì republic ẹnìkan dé láti Ghana jẹ́ òní mo níbò ní Ghana ó ní ah hmm, ó ní kò wọn o Ghana yàtọ̀ sí Nàìjíríà o èmi náà mo sàtúnfẹ́ ṣe ẹni sapọ̀ pé Nàìjíríà náà mo ní sọ̀rọ̀ sọ̀rọ̀ pé Accra lọ ọ wà náà wò kò sósì síra wọn bá a ṣe ń gbèlú pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ la fẹ́ sọ ni àbí bílù gangan ṣe rí àbí bá a ṣe ń ṣètò àbí bá a ṣe ń darí ẹ mọ́jú mi lọ ká tó wá ìlú aláwọ̀ dúdú tó súnmọ́ nìyẹn bóyá tí wọn bá gba apá àbòmíì wọlé ní nàìjíríà sílùú tá à ń sọ ìkànnì lọ wákàtí kan ó sì níbi tá a lo wákàtí kan lórí òfurufú ní nàìjíríà ní nàìjíríà síra wọn àbí jù bẹ́ẹ̀ lọ. ìlú tá à ń sọ yìí nílò wákàtí kan tó fi land láti inú plane òní wọ́n sọ pé kò sí ẹbí wúra wọn yìí wà á ń tún ta àlàmú ẹ̀yin olùgbọ́ mi náà sì mọ̀ àyà kan nu ọlọ́run bá wọn tún sọ pé innal muttaqina fi jannatin wa uyun àwọn tí wọ́n ń bẹ̀rù ọlọ́run wà nínú ìgbádùn jannat jamu janna plural janna plural alijanna inú ìgbádùn tó ga jù onígbádùn alijanna ọlọ́run àwọn tí ń bẹ̀rù ọlọ́run ọmọ wa ń bẹ̀ wàhùn àtàwọn ibi tá àwọn akérèmọdò tí wọ́n ti ń sàn tó jẹ́ pé kò sì ní bọ́ mọ́yàn lọ́wọ́ tọ́lọ́ mọ̀ sọ fún wọn pé kọ́lọ̀ kó kàwá kúnnú wọn o òde kò ló ha bí sàlám ẹ máa wọbẹ̀ pẹ̀lú àlàáfíà bisalamin aminin ọlọ́run ní wàlàzánà máa fi sòdórí mi rẹ̀lẹ̀ ìkúwánán aláṣọ́rọ̀rí mutakọ̀bìlì àwa ayọ̀ gbogbo torí ká lè mọ̀ kọ́rọ̀ àlùjànnà náà lọ́wọ́ bá sọ yẹn àwa ayọ̀ gbogbo tí ń bẹ lọ́kàn yín síra yín ní kẹ̀lẹ̀bẹ̀ nídọ̀tí léèrí lọ́tẹ̀ níkẹta ayọ̀pọ̀ kẹtó wà àlùjànnà wàlàzánà máa fi sòdórí mi gílù gílù ń bẹ lọ́kàn wá síra wa láyé nínú àdámọ́ tọ́lọ́wọ́n bá dá wa nù àfẹ́ntọ́ bá bẹ̀rù ọlọ́run ní máa ń gbìyànjú àti yọ gílù tọpin ẹ̀kọ́ sẹ́nì ẹnìkan dọ́mọ àlùjànnà lójú ayé ànábi sallam wọ́n wá ṣe wádìí títí títí tóbi kó sàábé kan yọ lọ bá nígbà tó ànábi sọ pé ọmọ ni ó tún bí ìgbà mẹ́ta lẹ́nìkan wá yọ lọ gbé lọ́dọ̀ ẹ̀ wọ́n bá gbé lọ́sàn-án wọ́n rí pé kò ṣe ju pé àwọn jọ ń ṣe sọ láti gbogbo ẹ̀ pé náà ni kò lékún làwọn afọlọ́wọ́n bá bẹ̀ pé ọ̀rọ̀ báyìí báyìí la gbọ́n pa yín a sì rí bá a bá rí ni àbá ti béèrè ọlọ́mọ àlùjẹ́ náà nìyí àwárí nǹkan kan tẹ́yìn ṣètò àṣà sì ti wà ẹ̀ ń sùn lóru dáadáa ẹ̀ ń jí lẹ́kọ̀ọ̀kan òun náà sọ pé òun náà ó kọ́kọ́ sọ pé òun náà mọ̀ òun náà mọ̀ gbàtẹ́ni tí wọ́n ń bi léèrè tó wá ti kalára di gbàdàgbọ̀n lọ gbé lọ́dọ̀ ẹ̀ wá tó fẹ́ máa lọ lọ́sẹ̀ sọ pé àmọ́ òun kàn rí wípé ọlọ́run kẹ́hùn nípa nǹkan kan òun èé sùn pẹ̀lú gílù tó bá wà lọ́kàn òun sẹ́nìkan tọkàn ń bá dọ̀tí séèyàn kan òun kì í gbé e sùn lóun tì bá sọ pé àbájọ èyí tí ọlọ́run fún wọn náà ni ò fáwà sàábẹ́là méjèèjì o ó ní tí wọ́n níyẹn nǹkan ńlá ni tọ́lọ́wọ̀ fún gbogbo èèyàn nítorí ọjọ́ máa dùn àwọn olóhùn sẹ́wàá rí di ọ̀rọ̀ nù ọlọ́run wa ní nǹkan yẹn á yọ kó lọ́kàn yín bá a ti ń gbáyé yìí tíjọ ọmọ ìyá ò tó dàrú yìí kò ní rí bẹ́ẹ̀ lálùjọ náà o á yọ gbogbo gílù kó kọ́ra àjọ náà tó ṣẹlẹ̀ ó túmọ̀ sí pé téèyàn bá lè ṣe bẹ́ẹ̀ láyé náà ara àfọ̀kànbalẹ̀ ayé ló wà bákan náà ilà àwọn àyà tó pọ̀ tọ́lọ́run bá fi ń sọ fún wa wípé ìsìláàmù ló pèpè síbi ìfọ̀kànbalẹ̀ ìdàkejì ẹ̀ ní tọ́lọ́run sọ nípa àwọn olùṣẹ̀ lọ́hùn olùyẹpọ̀ lọ́hùn wípé kò sí fọ̀kànbalẹ̀ fún wọn ọlọ́run ní lahum adabun lahum adabun fil hayati dunya wọn ó jìyà láyé wal adabu al akhirati ashaq ìyàtọ̀ kìámọ̀ wa tóbi àwọn wo àwọn tí wọ́n jẹ́ olùkọ́tọ̀ lọ́hùn wa ma lahum minallahi min waq kò sẹ́ni tí ó dáàbò bò wọ́n mọ́ kò sálágbá alẹ́ kan fún wọn kò sẹ́ni tí ó kọ̀ dí ìyà náà Suratul Ra'd nìyẹn tí wọ́n bá wá wà nínú ọlá ayé sáwà ṣe àsìgbọ́ni pẹ̀lú tọ́lọ́wọ́ bá wí in tó farúwà ìnífọ̀kànbalẹ̀ bẹ́ẹ̀ àti nira yẹn ó ní pé wọn ò sí lọ́hùn wọ́n sì lè wà nínú ọlá ayé ọlọ́run bá tún sọ wípé wà annahu kana rijalu minal ins àwọn èèyàn kan bẹ nínú ọmọ ádámà ya'uduna bi rijali minal jinni tàlùjọ ni wọ́n fi ṣe wọn àfi tọ́lọ́hùn ṣe fazaduhum rahaqa ọlọ́run bá ní kí páyà ó tún máa lékún páyà fún wọn láyé kí dààmú ó tún máa lékún ní dààmú kí làásìgbò tún máa lékún ní làásìgbò nígbà kan ojúlówó ojúlówó ìmọ̀ pé àlùjànnú ó sì ṣẹlẹ̀ dì sí náà débi wípé táwọn lárúbáwá bá fẹ́ wọ inú aginjù inú igbó tó dí wọ́n sọ wípé àwọn wá. Wa olórí igbó yìí nìsọ àwọn wá sọ sọ́dọ̀ olórí igbó yìí o wọ́n sọ pé wọ́n sọ léde wọn pé àwọn ṣe ìsìnkáàdà bí kẹbíìrì hádà lè máa ń zè pẹ̀lú baálẹ̀ àyè tán àfẹ́ wọ̀ yìí wọ́n bá bọ́nu gbó kí ló wá pọ̀ ẹ̀ nísìn a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq ìlú lèèyàn fẹ́ wọ̀ ni ibì kan tẹ́rù ti ń bá yẹn ni àárín àwọn èèyàn kan ni kéèyàn sọ bẹ́ẹ̀ ọlọ́run fún yẹn ń kápá lórí wọn títà lára wọn sọ nìyẹn ni wọn máa fi wà sọ lọ́lọ́run wa sọ wípé wà á nà wò káànà rìjálù mínàlì ínsì yàwọn lónà bí rìjálù mínàlì jìnnì wọ̀sàdóhùn rọ̀ àkọ́ eléyìí ò wa ti wọn ò tara bẹ́ẹ̀ rí fọkànbalẹ̀ fàzádóhùn rọ̀ àkọ́ ọlọ́run dẹ̀ payà sí wọn lórí ni bẹ́ẹ̀ náà ni bíyàn bá ti ń lékún lórí ẹbọ ìpayà ìtínà yóò lera wọn ọ̀kan òní tí kú ó lẹ́tẹ̀ẹ́ fi gbọ́ mi irú ẹ̀ ní ìdààmú tá à ń bá yí lórílẹ̀‐èdè yìí irú ẹ̀ ní fìtínà orílẹ̀‐èdè ó dáa tó bá jẹ́ pé lọ́la tí í ṣe ọjọ́ sabt tó bá pé kò sí oorun boko haram mọ́ àpèjúwe mo fẹ́ mú àwọn tó tẹ́ bá sọ bá ẹlẹ́rìí pé ìwọ ló ga jù ní ìsìn inú tá à boko haram tó bá dọ̀la lápèjúwe ká má gbọ́ òórùn wọn mọ́ bèlè ta sí pé wọ́n tiẹ̀ wá sọ sẹ́kàn ẹ dákun ṣé nàìjíríà ti free ṣé nàìjíríà ti free kò free bẹ́ẹ̀ bá tún ronú nǹkan míì tó tún le ẹ tún yọ yẹn náà kó ká sọ pé yẹn náà ò tún sí mọ́ ṣé nàìjíríà ti free wọn láwọn ọmọ ìjẹ́wàá máa kà bẹ́ẹ̀ ṣé nípa health láti free ni ṣé nípa education láti free ni ṣé nípa electricity àbáwọn nǹkan míì tó jẹ́ pé ńlọmọ yẹn ó fi mọ̀ pé òun wà láyé òun sì ń láyé rẹ̀ mo fi kún lánà ò tí ń bá gbàgbé àwọn èèyàn wọn máa wọn máa wọn máa ó tiẹ̀ kúrò ní wọn máa wá ikú ọlọ́run mẹ́rin tó ti parẹ́ tí o ṣe pé lùgbàdé boko haram olè ò sì dá lọ́nà wọn ká mọ́lé wọn ọmọ yẹn ti gbé nǹkan jẹ wọn ò sì sá sí ẹni tí láyà kó ń gbé nǹkan jẹ ronú ẹ dákun ẹ jẹ́ kó lọ́kú tọ́nu ẹ rí i pé yóò mọ̀ tọrọ gígùn ti sọrọ Paris o àti sọrọ Canada àti Saudi àbí Kuwait o àbí Qatar ẹjọ́ ò lè lọ sùn kan ní kútọ́nu níbi tí náà ò ti ṣẹ́jú tí ń gba afẹ́ràn fẹ́ sí nínú ooru ó ti ń tẹ híìtì nínú ó sì ń jẹun ó ń pé. níbẹ̀ ni ó ti tọrọ ẹ̀mí gígùn lẹ́ni tí ń sọ pé tí ó bá dogun kó dogun nàìjíríà nínú ayé kan náà kí ló fà ó pàdánù fọkànbalẹ̀ níbi kan ó wá bọ́ sínú ẹ̀ níbòmí ọlọ́run dákun má dẹ ìyà sí wa kò sẹ́ni tí ò lè jìyà ọlọ́run kó sàlékún òkè rẹ̀ fún wa kò sẹ́ni tí ó kọjú sọ́dọ̀ ẹ̀ tí ò ní mọ̀ gbádùn gbà kò sẹ́ni tí ó mọ̀ gbádùn gbà. lẹ́ẹ̀fì rí pé èèyàn máa yí padà láwọ̀ tígbà náà máa ti dé kódà èèyàn máa yí padà ń ṣe sí èèyàn máa yí padà ń ṣe sí èèyàn máa yí padà lóhùn gan ní ohùn tí wọ́n sọ pé ẹ àti wọ́n àmọ́ pọ̀ ní sọ̀rọ̀ ohùn ti yí padà nígbà tí gbádùn dé ṣùgbọ́n kẹ́nìkan á lóun gbádùn ẹ ò lè mọ́sálásí yìí o. torí ẹ̀fọn wàhálà aláwọ̀ òjẹ́yà ni yóò sùn gbangba mọ́sálásí yìí èmi ò lè sùn ní mọ́sìkì yẹn ò torí kò sí wíńdò ẹ̀fọn yóò sùn ta ẹ̀ àfitọ́lọ́run bá bá gbàdúrà wa tó lékún wa níkẹ́ kò sí sẹ́ni tó lè ṣe àfọlọ́run àwọn èèyàn ní àwọn àfojúsùn a sì máa rí bẹ́ẹ̀ nínú àdámọ́ wa nípa tó jọ mọ́sẹ̀lú wọn á ní lágbájá ni tàmẹ̀dọ̀ ni ẹni tí lágbájá sọ wípé òun ni ẹlòmíràn sọ pé kì í sóun ẹ má jà á jẹ́ pé yẹn lórí ilẹ̀ lọ́kàn wa o ẹ rí bá ń pẹ́ wá sákèsè ní púpọ̀ ẹ má jà á jẹ́ pé yẹn lórí ilẹ̀ lọ́kàn wa lóòótọ́ àwọn ẹni rí máa ń fojú hàn pẹ̀lú ọ̀rọ̀ ẹnu wọn àti tìsí wọn àti bí wọ́n ṣe lọ ayé láyà àárín folùkọ́ òun ò lè fàtà ilá ìdá. ọmọ èèyàn wọn kì í dọ́mi èèyàn mọ̀ a máa ń rí ṣèṣì nínú bẹ̀rù ọlọ́run a máa ń rí bẹ̀rù ọlọ́run nínú ọ̀rọ̀ nínú ṣèṣì tó bá yẹ kọ́rọ̀ bá ṣe déédéé tó bá ṣe déédéé ìṣèṣì a máa ń mọ̀ ṣùgbọ́n lọ́wọ́ balọ̀ba alámọ̀tán ló ń jẹ́ pé ọmọ èèyàn kì í máa mọ ẹ̀dá hátà ìdá máa tà títí tí ó bá pàdánù àyè tó bá ṣàfẹ́kù ayé fàyóòtọ̀ akọ̀wò táàtà lè bí la ó ń bẹ nínú àwọn èèyàn tó jẹ́ pé àwọn èèyàn sì ń banújẹ́ pé wọ́n kú láyé dòní nínú sàárè ni ó ti gba ètò ẹ̀ lọ́dọ̀ èèyàn nínú sàárè ni ó ti gbà torí gbogbo mọ́jọ ó bàjẹ́ tó dúró fún ọmọ èèyàn ò mọ́ bẹ́ẹ̀ náà alálàáfíà kì í mọyì àlàáfíà àlàáfíà tọ́lọ́run fún wa àdìsí gbé jáde pé ká fi sọ sí lọ́hùn àìmọ̀ èèyàn lè má lálàáfíà mọ́ o lẹ́pasẹ̀ àárẹ̀ àbí nípasẹ̀ ọjọ́ orí ara lè má dà pé mọ́ mo lè ṣe kìámù lẹ́yìn wọ́n lè sọ pé ẹ̀mọ́ kódà ọ̀rọ̀ tá à ń sọ yìí wọ́n ti fẹ́ lómi ní gbèdéke wọ́n ní ẹmọ́ sọ̀rọ̀ ju thirty minutes lọ nípasẹ̀ àlàáfíà láyà arífò lè ẹ̀ẹ́mẹ́kì dárọ̀ láyà arífò sọ̀híhò lèmẹ́kì dárọ̀ làmọ́ wọn lẹni tó afọ́nrán láàfíà ò ní mọ iyì ń tọ́lọ́wọ́ bá ṣe fún un lámà kánà mí náà ṣe hàtì nígbà tí ń bẹ nínú àlàáfíà hátà yòówó tààlà àfi tí nǹkan kan bá ti yingẹ lára rẹ̀ báyìí èèyàn tó mọ dọ́lọ́ mọ̀ pé àsọ́lọ́wọ́n ba lọ́ba àlàáfíà bó sàkàndò ìka kan bó sàkòkòrò eyín bó ṣe ikọ́ bó ṣe ọ̀fìnkì bó ṣe fífọ́ ẹyọ kan náà àwọn kẹta kan tó bá pọ̀ díẹ̀ ayé àmọ́ súnyàn tí wọn bá wá rí dẹ́kun ara bi tí ọlọ́run ti máa dẹ́wọ̀n àwọn òtí máa fẹ́ ká mọ òun nìyẹn gbogbo ayé ò mọ̀ ń gbádùn ààrẹ ó sì mọ̀ ní òun tí wọn bá sọ pé ó yẹ jáde ọbí tá a la fẹ́ lọ àní ẹ máa lọ kọ́ndíṣàn tó ń wà yóò dáa. ibi táwọn yẹn ní olórí ibi táwọn yẹn lè máa sọ fún àwọn ẹ lọ àfẹ́ lọ Germany àfẹ́ lọ Amẹ́ríkà àfẹ́ lọ Canada lásìkò yìí tẹ́ ẹ bá gbé físà ìléyìn lọ́wọ́ tán next week friday lẹ́ fly friday kan la yìí next week friday lẹ́ máa fly tọ́lọ̀ ń dánwò ní sunday tọ́lọ̀ ò sì sọ́ọ́lẹ̀ ní friday yẹn a ní mo yọ̀ǹda mo yọ̀ǹda ẹ sábà bẹ̀ náà kọ́lọ́run sálẹ̀kùn àlàáfíà kò sí àásì nǹkan kan láyé téèyàn ò lè yọ̀ǹda bẹ́ẹ̀ tó rẹ́ni tó mú létí kú ó dìgbà tí kú bá dágbére pé òun tún lọ kábọ̀. ìdí nìyẹn tó fi jẹ́ pé gbogbo àwọn àyè tí wọ́n ti gbójúlé nǹkan míì lẹ́yìn ọlọ́run bí àyàtà kàyí fasadu humrahakọ ní ìṣẹ̀lẹ̀ ń orílẹ̀-èdè wa jẹ́ ọ̀kan gbòógì nínú ẹ̀ nínú àwọn orílẹ̀-èdè láyé tí wọ́n ti nǹkan míì lẹ́yìn ọlọ́run wọ́n gbójú lágbára ń bí púpọ̀ wàlá ya'lamun annahu la hawla wala quwwata illa billah wọ́n ò mọ̀ wípé kò sẹ́tẹ̀ kan kò ságbára kan àfi lọ́wọ́ ọlọ́run wọn ò sì fẹ́ mọ̀ ọlọ́run tún sọ nípa ìgbójúléte àtọgbọ́n inú ọlọ́run tí ó ní wa makaru wa makara Allah wallahu khairul makirin àwọn èèyàn máa ń dètè áyà mọ̀nù áyà alukoran mọ̀nì wà má kẹrọ Allah ọlọ́run náà lóun náà máa ń dètè wọ́n máa ń dọ́gbọ́n òun máa ń dọ́gbọ́n wallahu khairul makirin ọlọ́run ló máa mètè dápọ̀ wọ́n máa rí páwọn kó sọ́wọ́ ọlọ́run kan iná mà ní ìtumọ̀ dídètè wọn nu nǹkan kan wà ní kò ní dáadáa àbí láburú tó yí ẹ̀ lábẹ́ kọ́dárò ọlọ́run ṣùgbọ́n báwo làwa ṣe toro mọ́ ọlọ́run sí báwo la ṣe bẹ́ sí báwo la ṣe gbójúlé sí. Si ìyẹn ni ká kíyèsí ìyẹn ni ká ṣàkíyèsí dáadáa tọlọ́hún òun la fẹ́ kó rinlẹ̀ ni ìgbáyégbádùn ara wa àtàwọn tá a jọ ń gbáyé ló wà lọ́kàn wa ni àbáǹfààní ara wa èmi àti èmi àtẹ̀yìn ọlọ́run bá ń bi léèrè nǹkan yẹn ẹjọ́ mọ̀ wà lọ́kàn wa títí àfikò láyé. ṣé tèmi bá ti ráǹfààní ó ti tán gbogbo ayé ò bá dàrú irú ẹni bẹ́ẹ̀ kì í sọmọ nìyàn ìfọ̀kànbalẹ̀ tí ìsìláàmù pèpè sí ó kó àǹfààní gbogbo ọmọ ádámọ̀ sínú wàláhì làdìm kò sóore lára èèyàn kan tó ní nítorí bá ti da kí tẹlomi ó bàjẹ́ kò sóore lára ẹ̀ ìwọ́n tó ń bẹnu àtẹ́lẹ̀ àwọn èèyàn kan tí wọ́n á fọ́ ọ tútù mu tọ́wọ́ láyé ti dá ẹ kàn bụ bú wọn ni a jẹ́ pé àbílí mùsíbà gan-an olórí mùsíbà ló ń tàn náà níwọ̀n tó ti tó jẹ́ pé ìyàká ọlọ́run sọ nù àyà kan suratul mulk ọlọ́run ni wọ́n fẹ́ bẹ́ sí méjì látara bínú nígbà táwọn èèyàn bínú nípa tọlọ́run ọmọ èèyàn náà mọ bínú pa tayé tí wọ́n bá fẹ̀tọ́ kan dùn tí sọ pé gbà kò wá ní sọ pé ah, rárá níta ń jà fún kọ yẹn àwa nìkan kọ́ là ń bẹ nílùú yìí ẹsẹ̀ ìlú yìí kó dáa la fẹ́ ẹgbàá o ẹgbẹ̀tàn yín o eléyìí kọ́ là ń pèpè fún ọmọ ìyàwó kan tó ṣe bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ bá kó sàlékún ìmánì wọn kó bá sàlékún dáadáa wọn kó sàwa náà lẹ́ni rẹ̀ ìmáàmù náà ni khatibu báyìí náà ni làbújá wọ́n ní ẹ lọ gbé mọ́tò kan fàáfàá lọ́ba dákọ̀ padà àwọn sì ń sọ tí wọ́n rí wọ́n sì ń sọ tí wọ́n mọ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run wọ́n sì ń sọ tí wọ́n rí nípa bí ṣe rí wọ́n sì ń pàkíyèsí wọ́n sì ń sọ̀rọ̀ láàyè kan tó jẹ́ pé bẹ́ẹ̀ fẹ́ gbọ́ ẹ gbọ́ torí àwọn tó lówó tún gbé lọ sí NTA ní kótóbà yẹn bẹ́ẹ̀ fẹ́ gbọ́ ẹ ságbọ́ náà ni wọ́n sì gbọ́kọ̀ lọ ọ̀nà àwọn yọ̀ǹda ẹ ṣe àdúpẹ́ o tàpọ́nlé tàpọ́nlé wọ́n fi gbọ́kọ̀ fún ó fi tàpọ́nlé tàpọ́nlé dá padà gẹ́gẹ́ bí ẹlẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè là ń orílẹ̀-èdè là ń pe àkíyèsí sí kì í ṣe ara wa ìsìláàmù nìyẹn àwa rí báwọn èèyàn ṣe ń jìjàdù bí wọ́n ṣe ń yọ kóńdó bí wọ́n ṣe ń yọ àdá bí wọ́n ṣe ń yọ ọ̀bàn tí wọ́n ń yọ ọkùn tí wọ́n ń hó kiri àyípẹ́ kálukú wà tó jẹ ni àrípẹ́ yẹn ló wọ́pọ̀ jù láwùjọ eléyìí kò sí fọkànbalẹ̀ ń bẹ́ẹ̀ torí pé táǹfààní yẹn bá bọ́ sọ́wọ́ àwọn èèyàn kan ẹ ti di fàrísà bí lára ṣe pé ni ẹ ti di ẹ ti di ẹ ti di ẹran ẹnu kókó ẹlòmíì àfi tọ́wọ́ ọ̀hún ọ̀bá tẹ̀yìn wàláì ṣẹ́fọ̀kànbalẹ̀ nu tẹ́yìn bá ti jìjàdù ti bá ti pọ́npọ́ tẹ̀sí ráǹfààní kan gbà ẹ ti di ẹran ẹran ẹnu kókó fáwọn ẹlòmíì wọ́n ń dẹ ẹ̀yìn náà níjọ́ táwọn náà bá tún rí gbà torí ara wọn àwọn náà tún ti di fìtínà fáwọn ẹlòmíì ó dijọ́ tí a bá ṣiṣẹ́ tọ báwo la ṣe jọ gbáyé gbádùn báwo la ṣe jọ gbégbé sáyà àlàáfíà ká tó kó òróró ilẹ̀ ayé bó bá rọrùn ni òkú mi ìfẹ́ sá padà wá sáyé but kò ṣeé ṣe mọ́ ní ọlọ́run torí sẹ́ tí wọ́n ti ṣe nígbà tí wọ́n dé sáàárè tọ́lọ́wọ́n bá bẹ̀rẹ̀ sí kó ẹ̀san rẹ̀ fún wọn bó bá ṣe pé Ògbómọ̀ṣọ́ ni ó ti kú aláwo fẹ́ padà sógbómọ̀ṣọ́ ọ̀gẹ̀dẹ̀gbọ́n kan ní arannasa habona wala yarji'un a máa ń ráwọn yẹn ti ń lọ àlìkámà wìtìwìtì wọn máa padà wá mọ́ àárọ̀dú bílí iqamati faqamu ṣé ńgbà tí wọ́n débẹ̀ ṣé nǹkan ìkùnà àlejò tí wọ́n fún wọn ló fà tí wọ́n fi wá mọ́ ó fifty years ó ní hundred years ó five hundred years ó one thousand years tálíkì amọ̀ sì ti dé amútúrì kú sudan fanamu àbí wọ́n ti há wọ́n fẹ́ padà wá máa gbé pípé ibi ìtúsàn ju abẹ́ ìpẹ̀ pẹ̀lú táwọn fojú rí ń lọ àbí wọ́n fẹ́ padà wá kò sáàyè ni wọ́n sì ń bẹ bẹ́ẹ̀ o ẹ wá sọ pé ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n kan ni aya jẹ́rìí o táwọn ẹ̀kọ́ máa sọ fún mọ́lákùlù mọ́ọ̀tì wípé rọ́bìrì jìrún ẹ̀ dá mi padà ẹ má jẹ́ ní tí lọ rabbi rji'un nígbà tó bá ti rí mọ̀lẹ́kà kú tó jẹ́ pé ẹ̀mí sì bọ́njọ́ náà ipe torí pé iṣẹ́ eré tí wọ́n ké ké ké ké pé kóun ó ṣe òun ò tí ì ṣe kán bẹ́ẹ̀ la'alli a'malu salihan mimma tarakt aya al-Qur'an ni. kí n lè ṣiṣẹ́ eré tí wọ́n ti ń pariwo ẹ̀ látọjọ́ yìí ẹ̀mí ni òsì tí bọ yi yìí wọ́n ti fi ibi tí lọ hàn ó rí i pé ibẹ̀ mọ̀ burú ju bíi lọ làálẹ̀ àmẹ́lò ha à fi mọ́ tàràt wọ́n á wá sọ pé ẹ wí fún pé kálá kò ṣeé ṣe mọ́ ẹ̀mí ti dópin lónìí ìnáha kálímọ́tún wà kọ ha ọ̀rọ̀ tiẹ̀ nìyẹn ó kàn sọ bẹ́ẹ̀ ni àsọjẹ lásán ni kò wàmí bainihim barizakun ila yaumi yub'athu yóò wà wà ní barizaku kò ní sí bí kò sì ní tì sí ní gbangba àlùkìyàmọ̀ lọ́hùn barizaku láàrin méjì ayé àtọ̀run ila yaumi yub'athun títọ́ lọ́hùn ti sọ pé òun gbé gbogbo ayé dìde nígbà tí ayé bá parẹ́ tán ntọ́lọ̀ máa fẹ́ kó máa tọ́wọ̀ bẹ́ẹ̀ ni ó máa tọ́wọ̀ kò ságbára kan mọ́ kí lágbára táwọn èèyàn bá kiri kí lọ látàn láwọn lò láyé tọ́lọ́wọ́n gbà tó ti gba tẹlómi kó tó kó láyé iṣẹ́ tá lómi ṣe ti dàrú kò sówó mọ́ tẹ́ ẹ bá kan ẹlòmíì ńgbà tó lówó lọ́wọ́ tí ń gbádùn bó bá pẹ́ àwọn tẹ́ máa fi tèèyàn kan tọrọ náà ní bó bá ṣe déédéé tọ́lọ́run ṣe fún lágbájá ìfún mi òtítọ́ lónìí ó ti da tọrọ jẹ láyé yìí kan náà mo gbọ́ kan mo gbọ́ lẹ́kṣọ̀ kan lẹ́nu àwọn àfáà wa ní sànú ajé tí tọ́lọ́run ò bá gbà á ọlọ́run ó yọ ọ̀wọ́ kó ń bẹ̀ kò wá túmọ̀ sí pé ńgbà tó ọlọ́run yọ ọ́ kó nínú kẹta yé ìkẹ́yìn náà làwọn àlọ́ bá pàdé láàkì àmọ́ àyàfi tíṣẹ́ rẹ̀ bá ti ṣáájú kò túmọ̀ sí rárá yorùbá àdìsí tó lẹ tó dá àgbélẹ̀ ọ̀rọ̀ pátápátá onípa ẹni ayé yẹ làkì àmọ́ yẹ àṣà pé àmọ́ sọ̀rọ̀ àdìsí yorùbá tó bá yege àmì lẹ́yìn kọ̀ǹdẹ̀ pátápátá ni ẹni ayé yẹ làlùkìámọ̀ yẹ àwọn ọmọ yẹn táyé yẹ lójú àwọn tí wọ́n rò pa ayé yẹ ẹ̀yẹ tí wọ́n ti bọ́ sínú páńpẹ́ àlùkìámọ̀ tí wọ́n ń ké igbe táwọn dábà tẹ́rìn lórí ilẹ̀ ń gbọ́ tí wọ́n sì ń kéré mọ́lẹ̀ tí wọ́n ń sá lọ tó yẹ pé ànábì wa sọlọ́lọ́ sára sálà ó ní ọmọ ádámà nìkan ni ò ní gbọ́ ó ní tí tẹ́ ẹ bá sì mọ̀ ntẹ́mi mọ̀ tí ẹ bá ń rí ntẹ́mi ń rí tí ẹ bá ń gbọ́ ntẹ́mi ń gbọ́ ẹ ní gbókùn yín sábẹ́ ìpẹ̀ mọ́ ẹ̀rọ mọ̀ bá yín ni. àbí ló sọ bẹ́ẹ̀ sallallahu ta'ala sọ̀là ìlú le ìlú le ayé burú wọ́n jagun wọ́n jagun etí ìṣẹ̀lẹ̀ abẹ́ ìpẹ́ kọjá bẹ́ẹ̀ kí ló sì fà á àìdojúkọ Ọlọ́run látàyé àìfitọ́ bá ṣe ìgbógun ti lànà tọ́lọ́run àtẹ̀sìn Ọlọ́run bá látàyé bí ńlọ́fà ẹ já kí ìsàlátara bẹ́ẹ̀ o ibi tá a darí ọ̀rọ̀ sí ni wípé ọ̀nà ọ̀là ọ̀nà àbáyọ ó ní àròjó ìlànà islam rùjó à ń sọ̀híhà ká padà síbi islam kó má jẹ́ pé ńgbà tí àdánwò bá lé wa lọ́bẹ̀ látò lọ́bi islam níta sì ń pè ní islam kì í mọ̀ sáwọ́ tá a jẹ́ mùsùlùmí kan là ń bá wí àwọn tí ò tí ì sè torí pé èèyàn jẹ́ mùsùlùmí ló kọ tí ò tí ì sè islam o nǹkan ìyàtọ̀ nǹkan tó lágbára táwọn èèyàn ò tí mọ̀ nù àìmọ̀ èèyàn náà sọ pé tó ẹ̀yin mùsùlùmí dà tó ń náwó wàlámà yẹn kò islam fi qalbi àmọ́ kò sí nǹkan tí ń jẹ́ islam gangan lọ́kàn rẹ̀ ká tó wá sọ tẹni tí ò tẹ̀ tí sọ pé òun sí islam rárá gbogbo àrúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ la wá ń pè torí pé èmi ò mẹ́nìkan tí ó kọ̀ láti sí islam nígbà tá a bá túmọ̀ tí ń jẹ́ islam fún èdè ni islam arabic language ni ní ti túmọ̀ sí òun ni pé ká juwọ́ jíṣẹ́ sílẹ̀ fọlọ́run nítọ́lọ́run bá fẹ́ ni ká ṣe mo wá ń retí ẹni tí ó kọ̀ wípé rárá kò jọ mọ́tò wọn torí pé islam islam islam tá a máa wí ìmọ̀ jẹ́ káwọn tí èsè mùsùlùmí rò pé à ń pèpè sí nǹkan kan táwa ti bá sábà wọn ò mọ̀ pé ìpèpè ìpè gbogbo ayé sójú ọ̀nà ni islam ni kéèyàn submit fọlọ́n nínú ẹ̀ ẹ jẹ́ má pèjúwe wa bó ṣe fẹ́ kẹ́ ẹ sìn lẹ́sẹ̀ sìn torí pé báwọn èèyàn ṣe fẹ́ kẹ́ ẹ sìn àwọn lẹ́sẹ̀ ń sìn wọn láyé bẹ́ẹ̀ yẹn bá sí orí bẹ́ẹ̀ wọ́n yọ ọ́ sẹ́nu ológun ẹ sọ fún mi pé mo pé kèsè bẹ́ẹ̀ tí o mọ̀ bí wọ́n ṣe ń bẹ́rí wọn ní wọ ṣe bí captain lẹ pélé ọyọ ẹgbà ẹgbà uniform ẹ̀ ṣé wọ́n máa kúnlẹ̀ ni torí pé fẹ́ẹ́ sàpọ́nlé general dáadáa ọba dọ̀bálẹ̀ bó bá sì bẹ́rí náà bí wọ́n ṣe máa bẹ́ tí o mọ̀ bẹ́ wọ́n lè fún suspension báwo yẹn kan ṣe fẹ́ kẹ́ sìn wọ́n láyé ẹ̀ ń sìn wọ́n bẹ́ẹ̀ lẹ́fi níyì báwọn ṣe fẹ́ ká sin òun láṣẹ sìn láfi ní ìlàlẹ̀ kíámà nínú ọ̀gá tọ́lọ́ fẹ́ ká ṣe kábi sùn ní àsọ̀lá ó ń bẹ nínú ìjì tọ́lọ́ fún isa mariam ó ń bẹ nínú àkúrẹ́ tọ́lọ́ fún anabi sallallahu alaihi wasallam kìí sì sórí àwọn méjèèjì ló ti bẹ̀rẹ̀ látòrí gbogbo àwọn anabi ọlọ́run bá ní. nínú ọ̀gá tó fẹ́ ká fi sùn ní pé ká mọ̀ pọ̀ kan ṣoṣo lòun gbogbo tíra sánmà tó sọ̀kalẹ̀ ló jẹ́rìí sí. kásùmá bá àwọn orogún kò fẹ́ káfẹ́ nìkan ṣàtẹ̀gùn ipe tá a bá ti pe òun ọlọ́run náà là ń pe òun ọlọ́run kàn dẹ́mọ̀ ẹ̀ pátápátá bó ṣe fẹ́ ká sìn nù ká tó wá máa sọ bó ló ṣe fẹ́ ká jẹ bó ló ṣe fẹ́ ká wọṣọ bó ló ṣe fẹ́ ká fẹ́bìnrin bó ló ṣe ká jọ gbé láàrin ara wa bó ló ṣe fẹ́ ká ṣe sọ̀rọ̀ tó fi ṣe déédéé tọ́lọ́n eléyìí ni gbogbo ẹ̀ sarajọ sábẹ́ Islam fala sa'adata wala najata illa bi rujuu ila al-Islam rujuwan sahiha kẹ́wọ́n padà síbi Islam ní pípadà tó dọ́kàn láyé ó fi tòrò apá kan tó tòrò láwọn ibi táwọn èèyàn ń sá lọ láyé nǹkan kan tíntín nínú islam nínú tí islam mọ́ wa ni ẹ máa ń sọ̀rọ̀ human rights ṣé wọ́n mọ nǹkan tí ń jẹ́ human rights lamẹ́ríkà ni wọ́n mọ nǹkan tí ń jẹ́ human right ní London ni ẹgbẹ́ human rights tí wọ́n ẹgbẹ́ yẹ̀wò sí ti islam sọ ẹni tó bá mọ̀ nípa message islam kó wá mọ̀ pé àṣẹ wọn tiẹ̀ sí nǹkan kan bíi tá ti láwọn claim human right ká tó wá sọ ìlú àbòsí ìlú àbòsí ìlú ìlú tẹ̀mẹ̀lẹ̀kùn ìlú ọ̀tẹ̀ táwa wà yìí lórílẹ̀‐èdè kílẹ̀ iná ẹ̀ gbé kí ló lè fa kọ́ mi ìhun sá lọ mo mo rí one million mo rí one point something million mo fẹ́ lọ Amẹ́ríkà láì tí mo ti lọ sí ẹ dákun ẹ gbé yẹ̀wò láì sẹ́ pé yóò lọ land sórí gold orí lọ́mú orí mú lọ́ àbíkálà ń pe ìpè tán mọ́ kó yẹn orí tààrà orí gíráfù orí yanrìn bíi tiwa yìí ni ó lọ land sí lábẹ́ sámọ̀ yìí kan náà òṣùpá kan náà láti jọ ń lò ó sì wá lè wéèsì two million mo tó bá fẹ́ nìkan tí wọ́n pè bóyá ó ṣiṣẹ́ kan ń bí ọwọ́ ajẹ́ àbọ̀fẹ́ lọ kẹ́kọ̀ọ́ àbọ̀fẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àwọn kan dára tí ẹ̀ máa ń ṣe láyé ṣùgbọ́n pé mo kàn fẹ́ mo kàn fẹ́ mo kàn fẹ́ ṣeré lọ tó jẹ́ pé ńgbà ń bá dọ̀hún bó bá ṣe já sí bó bá ṣe já sí àwọn èèyàn wọlé ọ̀fíṣíálì tí wọ́n sì fẹ́ bóyá sẹ́kàn tàbí kejì kò sáburú ńbẹ̀ lóògbà tí ó bá ti gbẹ̀sìn lọ́wọ́ èèyàn ẹlòmíì lọ kẹ́kọ̀ọ́ ńbẹ̀ gbogbo tí a ti ń sọ nínú nínú nǹkan táwọn tẹ̀ tún mójútó wọ́n stọ́dì gbogbo ayé wọ́n rí i pé nínú nǹkan táwọn gbogbo ní táyé lè mọ sọ pé òun fẹ́ ibì kan wọn lamẹ́ríkà náà wọ́n fún mi ní admission kí wọ́n á ṣe masters kò ní máa yà yín lẹ́nu nínú èdè lárúbáwá ní Cairo wọ́n tún fún mi ládùmíṣàn bì kan kí wọ́n ṣe masters American University in Cairo nígbà tí mo wo oyin tí dọ́là jẹ́ tipa òka ni ò ń lọ mi ò tí kó lórílẹ̀ Saudi Arabia ìjọ náà lọ́hùn àwọn eléyìí ní ìsìn òun ṣe Islam o mo sì sọ tọmọ Amẹ́ríkà tó gba Islam fún yín tó jẹ́ pé nínú Amẹ́ríkà ló ti kọ́ Arabic language olóṣù mẹ́fà kò tí ì kọjú oṣù mẹ́fà tó ń gba Islam ní ìsìn ó sì ti fluent ní Arabic ó lọ ju rẹ̀ sílé kéwù ni èwo la rí sí nàìjíríà ni white america ni èkejì ẹ̀ tí wọ́n jọ kẹ́kọ̀ọ́ lásìkò kan náà ní madina black america ni kì í sọ àwọn méjèèjì kò sẹ́ni tẹ́lẹ̀ dámọ̀ lọ́mọ america àfẹ́ tó bá mọ̀yàn bọ́lọ̀ ṣe máa ń ṣẹ̀dá wa ní ojú pé eléyìí ọmọ philippine lélẹ́yìí ọmọ egypt egyptian lélẹ́yìí kìnnì kan lélẹ́yìí àfẹ́ tó bá dáyàn mọ́ bẹ́ẹ̀ torí wọn wọn sọ̀rọ̀ america wọn sì wọ́sọ̀ ẹ̀ wọn hùwà ẹ̀ ẹ̀sìn ni islam ọlọ́ọ̀bá ni wọ́n gbà fún eléyìí wọn sọ wípé torí ẹ̀ gbà tó wọn á rí i pé òun ti di mùsùlùmí òun á fẹ́ mọ̀ nípa islam ó padà parí ní faculty of sharia ní islam university ní madina so oní wọn fi ń fa gbogbo ayé lọ táyé bá dọ̀hún tán ẹni tí wọn bá fẹ́ hàn pé láti kóró wọn ń kóró òrìṣẹ́ ní tí ò lọ o tí ń sọ bẹ́ẹ̀ bá rí ráìsì ẹlòmí ráìsì amẹ́ríkà ń bò míì gbogbo ráìsì tó bá wà lẹ́gbẹ̀ẹ́ yòókù ta ni mi tí rò rí wọn tó wọpọ̀ lọ ẹlòmíì dé bẹ́ẹ̀ bá rí nǹkan tẹ́ẹ̀fì gé kan nígbà míì tó bá jẹ́ tàmẹ́ríkà gbogbo ìtàn bá ń tà tó jọmọ́ rú ẹ̀ yòókù ta ni. ká tó wá aṣọ tí wọ́n mú lọ torí wọ́n mọ̀ pé àwọn èèyàn lè mọ fẹ́ nǹkan báyìí wọ́n lè mọ fẹ́ nǹkan ẹ̀sà ìdìrán wá ná tán bá débi káwá kó tiwa sí wọn lórí. làwọn fi rí gbogbo ayé bẹ́ẹ̀ bá rówó náà ní ìsìn yóò di gbàdàgbọ̀n mo ń lọ kó pamọ́ sí amẹ́ríkà tó bá sẹ̀ wọn ní ọ̀lọ́wọ́ bímọ o kò sẹ́nìkan tí ó bí wọn léèrè wọ́n ṣerú lágbàńlá ayé àwọn tún rówó náà ibẹ̀ tún kó lọ wọ́n sọ pé ọlọ́run ah, a lèdí náà dọ́là ṣe bẹ́ẹ̀ rí pé Amẹ́ríkà freeze account àwọn èèyàn kan millions and billions torí pé wọ́n ṣẹ̀ ẹ̀yin náà ṣe tún wá kó lọ pamọ́ síbẹ̀ Ọlọ́run náà mo pa àwọn èèyàn kan run torí ẹ̀ṣẹ̀ báyìí ìwà tí wọ́n wò lẹ́yìn náà sì tún hù ẹ̀ ń ṣẹbọ ẹ̀ ń pẹ́ lómi lẹ́yìn Ọlọ́run ẹ bẹ̀rù pé irú tó ṣẹlẹ̀ sí wọn lè ṣẹlẹ̀ sí irú ọ̀nà tí irú Amẹ́ríkà àtàwọn tó dàbí wọn gbà mú ayé lẹ́rú nísìnyí àbí ọlọ́run bá subhanahu wa ta'ala kó lékún kó lékún wa ní àgbọ́yé islam imani ní jẹ́ kọ́kẹ́yìn ó balẹ̀ púpọ̀ jù nínú nǹkan tí jẹ́ kọ́kẹ́yìn ó balẹ̀ tó jẹ́ pé èèyàn náà máa rí i pé nínú ẹni tó ga jù láyé tọ́lọ́run ṣe lóore lọ́dọ̀ ara ẹ̀ yóò mọ̀ bẹ́ẹ̀ onímọ̀ ni dùgbọ̀n tó bá jẹ́ pé ó tẹ̀lé tọ́lọ́run sọ tá a kà jáde lẹ́ẹ̀kan wà lámì wílbìsù ìmọ̀ náà ó ń bìdó lé tí èsì pé ààbò sí ní fi ń sin lọ́hùn náà kọ́ mọ́ sí wa lálẹ́ kó sí wa alálẹ́kún àgbọ́yé aqulu ma tasma'un wastaghfiru ta'ala walakum innahu huwal ghafurur rahim allahumma izza al-islam wal muslimin wa adilla shirka wal mushrikin wa dammir a'da'ana a'da'aka a'da'a ad-din allahumma 'alayka bil yahudi wan nasara وأنصارهم وخلفائهم ضد الإسلام والمسلمين في هذه البلاد وهذه الديار وديار المسلمين